Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Uh-uh. Eh, yes, eh. lover. Orú aṣọ tó wà lọ́wọ́ mi ń sìn pẹ̀lú gèlè yìí tó bá lò. Mo ti mú àwọn méjì kan náà jáde lénìí tó bá fi ṣe birthday shoot. Abó fi ṣe kó mọ́. Abó fi ṣe ìṣílé. Ó ti arrive o. Bọ̀ <laughs> ṣùgbọ́n pé ibi tẹ́mi specialize lé lórí nìyẹn. So, jẹ́ a máa ẹ ó ní pé ẹni tó bá ya wèrè ọ̀rọ̀ wọn máa tún ṣe bá ó gúdù gan o èyí tó wá fi ń léèyàn kiri lórí social media kúkú dọ́gba wèrè lẹ̀ àwọn family member ẹ wọ́n á kó àwọn ṣọmọṣọ párùn bí ni mo mọ̀ pé is a genetical disorder nínú ẹbí yín so àwọn ẹbí ẹ tó kù tó ya wèrè wọ́n á ríbi kóyàn sí ṣé o rí nǹkan tó rí ò ṣe pé nìyẹn tó bá jẹ́ pé mi nìwọ ni o ò èmi ò dẹ̀ lè dàbí ìwọ ọlọ́run ò jẹ́ wàá rọra wá a plot of land wàá dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ọgbà wèrè ṣó mọ̀ pé inú iṣẹ́ ọgbà wèrè yẹn tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọgbà wèrè yẹn wàá máa gba oúnjẹ lọ́wọ́ àwọn fámìlì wọn iye tó bá fún wọn ní ọ̀pẹ́ wèrè níwọ náà iye tó bá fún wọn ni bó bá fún wọn lóúnjẹ wèrè kú ni èyí tó bá dẹ̀ súnmọ́ nínú wọn I should speak English ah eléyìí ò lè dùn ní English ooo oh, ẹ má jà ẹ wò àwọn kankan wà ṣé you understand wàá jẹ ṣọmọ pé àwọn family yìí ṣọmọ pé ìwọ ti ń wo wèrè tó bá ti wá ń wo àwọn wèrè yẹn wàá lọ sọ́dọ̀ àwọn tó máa bẹ́ ẹ wá chéènì o lè ra chéènì ajá wàá rà sí o mọ̀ ọ́ nà o mọ̀ bọ́ yẹn o mọ̀ bọ́ yẹn máa ń de wèrè mọ́lẹ̀ nà àwọn logics wo ló máa ń lò nígbà tí màmá ẹ wà láyé yàtọ̀ sí chain and padlock kí ló tún máa fi ń de mọ́mì ẹ mọ́lẹ̀ manager tó ti sọ̀rọ̀ débẹ̀ yẹn ṣó mọ̀ pé òun náà ló sọ̀rọ̀ débẹ̀ pé mental health kìíní kan pé ṣó mọ̀ mo máa ń de mọ́mì òun mọ́lẹ̀ mọ́ pẹ̀lú chain and padlock and all that àwa ò jà o cruise làwa ń ṣe see we we are not we don't fight here o nobody we are, we don't fight fight is not good we are only doing cruise here shey you understand cruise what we are doing here is cruise shey you understand and me i'm just doing my own business i know they put my mouth for their matter Now then, starts the cruise and we are still on the cruise shey you understand so ìgbà tó ń sọ̀rọ̀ pé shane àti padlock ló fi ń de màmú mọ́lẹ̀ then tó bá fẹ́ lo padlock nísìn àwọn china ti ń ta want padlock kan oní remote ah, tó bá dẹ̀ lọ lo padlock oní remote kí yẹn má lọ malfunction kí gbogbo wèrè má lọ tún yẹn lẹ́kọ̀ọ́ ìwọ wàá mẹ́ẹ̀ kó máa rẹ́rìn tó ti yẹ wá change aṣọ fún mi wò ó tíṣẹ́ pẹ̀tẹ́rì bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wèrè wíwò ìdí máa kó lọ fún àwọn ọ̀tá yín ló pọ̀ torí ẹ̀ ń fún mi problem manager tíṣẹ́ pẹ̀tẹ́rì bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wèrè máa mú ọ̀tá ẹ lọ ìwọ kọ́ máa mú lọ àwọn ọ̀tá ẹ máa mọ́ta ẹ lọ then ṣé o mọ̀ pé bàbá ẹ̀ tún wá ń ta tẹ́tẹ́ ṣẹpẹtẹ rẹ̀ ṣé o mọ̀ pé ó ti mọ̀ nípa iṣẹ́ tẹ́tẹ́ dáadáa no wonder ìwọ́dà ìwọ́dà ìwọ́dà okay torí ẹ̀ ló ṣe máa ń dorí èèyàn pọ̀ lórí gist lover ṣé o mọ̀ pé gamble náà ni okay ṣé o mọ̀ pé tẹ́tẹ́ ni one big jókòó báyìí ọmọ àlè tó bá lọ wo bó ṣe ń operate gist lover yẹn o ò gbọ́ mi ṣé o mọ̀ pé gambu ni èjì yìí ò jẹ́ jẹ́ ń búlízì jẹ́ ń gbójíṣẹ́ ọlọ́run sùn lẹ́lẹ́ agbowó wa ẹ ẹ jẹ́ kí n hàgì sítórì tèmi mọ́ so that òjíṣẹ́ ọlọ́run sùn lẹ́lẹ́ ò ní mọ̀ wípé èmi ni mo operate péèjì yẹn hmm. wèrè lọ́mọ yẹn ó ti pẹ́ nínú iṣẹ́ gambu ká bá wèrè lọ́mọ àṣẹpẹtẹ ó ṣì èrè pé wà ẹ ó ya wèrè bí olójú kan tó ń ṣènáwó ni sọ pé màálù olójú kan táwọn àṣẹ àṣọ àì ọkọjú kan ló táwọn bá ti àì màálù olójú kan sọ màálù olójú kan sọ pé ó máa níwo ní kí ẹ sọ ojú kan ni ìwọ ṣe ìwọ ṣe sọ ìwé wa tọ́wọ́ tún pè níbí. ọmọ ọ̀pá kan lẹ́ni fúlàní máa ń lò. tí ẹ bá dá sọ̀ǹda lẹ́gbẹ̀ẹ́ yẹn tó bá pé ojú méjì ló ní. ọ̀pá àpọ̀lẹ̀ ní fúlàní máa fi darí máa fi darí sọ́ọ̀dẹ̀. yé ikùn mi o. ẹyin inú ẹgbẹ́ ọkọ ló máa fún darí. ooo ayayayayayaya. mi gbọ́dọ̀ má pa àwọn fáǹsì mi lẹ́rìn ẹ ti ṣé omi ní lọ́ọ̀fù mi ò ní jà mọ́ kí ni mo fẹ́ jà fún ìjà ó ṣe tèmi ẹ̀rín ló kù wá kù ẹ̀rín ló kù wá kù ẹ dìde fún mi nígbà tí mi ò lérò ọlọ́run lò yín fún mi ẹ̀rín ni mo gbọ́dọ̀ máa pa yín lẹ́rìn ayọ̀ àwa ò jà mọ́ kúùsì ló kù àwa ò jà mọ́ àwa ò jà mọ́ o fún mi ní èlé fún aṣọ yìí fún mi ní sweet gèlè very sweet gèlè mo ní gèlè fún un mo ní gèlè fún un mo ń gbọ́ ó mọ̀ ń paṣẹ wèrè gan o máa gbọ́ o máa gbọ́ ṣẹpẹtẹ́lì o wàá rí pé ni ti gbóná nínú iṣẹ́ gíslova yẹn kó máa jáde síta kó máa ṣépè fáwọn èèyàn torí pé lórí burúkú ni gíslova ta ló kọ́kọ́ ń ṣépè fún ọmọ òkókó ta ló ń gbé ọmọ òkókó síta ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé o rí pé ní twenty twenty four ṣẹpẹtẹ ìrí tún sì wà á ń fún wa ní lámbà ẹ orígbó lórí burúkú ní ṣẹpẹtẹ rí jọ nítorí Ọlọ́run tí ṣẹpẹtẹ rí bá fẹ́ jáde fún ruwa yìí ṣé kò yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ káyé rí pé ó dẹ̀ wá ní bísínẹ́sì lọ́wọ́ o oh get ah, mo ní mo ní wo fún mi ní gèlè yẹn tó ní silver yẹn fún mi ní yẹn wine yẹn tó ní silver o get me. sọ pé ó yẹ kí ṣẹpẹtẹ rí sọ̀rọ̀ ẹ kọ pé ọ̀rọ̀ tó bá máa jáde lẹ́nu ṣẹpẹtẹ káwọn yẹn pa ah, no lady yìí ó wà business oriented o rí pé instrument yeast lover tún ní ṣẹpẹtẹ rí gbé wá hmm. ẹ ó ń ṣépè ó ń ṣépè fáwọn èèyàn wàá rí pé òun ló trend kéèsì twenty nineteen yẹn o ti rí sìn orí kó ṣẹ̀sìn orí pàṣírí ẹ̀ tú wà á rí wípé lóòkù òun ló ṣiṣẹ́ twenty nineteen rẹ̀ òun ló ṣiṣẹ́ twenty nineteen ó gbọ́ ní twenty nineteen ṣẹpẹtẹri ó tún ṣì ń lo reverse psychology fún wa tí gbogbo ayé rí o pé ọdún méjì sọdún mẹ́ta for good two three years they were cursing their own children i did not say anything i was looking at them for good two three years they were cursing heavily not small small courses o oh. everyone's they bought coffin for their own children they printed their own children's picture it was deadly and evil for good two three years i did not say a word i did not reply them and shekpeteri now came again trying to manipulate our brain I thought she would talk about business, she would talk about life. I thought she would come online and talk about, you know, something progressive. But she failed. Rupture spinal cord again. Ṣé o mọ̀ wípé ó ṣépè fọmọ kékeré? Ṣé o mọ̀ pé project ni? Ṣé o mọ̀ Lizzy ń ṣépè fọmọ? Ṣé o mọ̀ pé it's a project? Because it's a project people donated for them. And because I didn't speak up. I did not say my own side of the story. For very long time, people were donating for them. So tiye, she has forgotten that baby ti ṣẹ́jú. Ah, ṣàpẹtẹ́rì, ọmọ yẹn ló dẹ́ẹ̀sì jù cha cha cha. dẹ́ẹ̀sì, chachachachacha, ọmọ yẹn dẹ́ẹ̀sì jù láyé. Ṣẹ́gbọ́n, ṣẹ́rí kó lórí burúkú ni. Ṣẹpẹtẹ́rì, ọmọ tó ẹ̀ eh, gíslọ́bà ọmọ tó ní pé mo ṣépè fún yẹn ọmọ Mr. Lawal olórí burúkú akúmámojú díẹ̀ táwọn ọmọ òní ṣe rere nú ayé táwọn ọmọ òní rídìí jókòó tọ́lọ́wọ́n á ọlọ́wọ́n á sánná ní ayé àwọn ọmọ ẹ̀ bó ṣe ń sánná ní ayé àwọn tí ò rí ti ẹ̀rù ńgbà tí abuké tó gbéṣẹ́ fún tó ń sọ pé àwọn ọmọ tó bá tinú wọ jáde wọn ò ní jẹ́ èèyàn àbí àwọn amọ fídíò yẹn náà we have the video gbogbo ara ní fídíò àbí ǹjọ́ sọ̀rọ̀ ṣẹpẹtẹrì ńgbà tó o sọ fẹ́nu ìṣó pé kó lọ rìkọ́ọ̀dù Mr Lawal èmi ni èmi ni yíyí mi máa fún ọkọ ẹ ṣẹpẹtẹrì don't you know he's a shame and he's a slap that till now oh produce DNA you've not produced DNA and you still came online to come and tell the whole world that those children are Mr. Lawal's children we've done the DNA already and i challenge you Shepeteri kindly post the international passport of those children to prove your point this is 2024 we deal with evidence bibi ti ṣẹ́jú you were winning then because i didn't speak up i was quiet Secretary, you were winning then you were making millions donations and monetization because I did not speak up. Now, I'm on my feet to protect my family, my business, my life. There is no how you can win. Nobody is going to donate for you again. Shekpeteri, I am challenging you that I want you to give us the DNA of any issue. <clears throat> you know that angel you were the one that made that family to be asking for DNA because you end up destroying that family you forgotten that aburú tó ń ṣe ṣẹpẹtẹrì gist lover gist lover aburú tó ń ṣe aburú tó ń ti àwọn ọmọ yẹn ṣe kò sí ìdílé tó máa gbà àwọn ọmọ wọn mọ́ kò sí ìdílé tó máa gbà wọ́n mọ́ kò dẹ̀ sí ìdílé tó máa dáríjì wọn tọmọtọmọ mọ́ láti ìran kìíní títí dé ẹgbẹẹgbẹ̀rún ìran ṣẹpẹtẹrì oh get òun ló fi jẹ́ pé ẹni aburú nìyẹn from day one ṣó ti yẹ the way you protect your own failed children if you apply the same thing to another man's children ayé àwọn kan ò ní rí báyìí àwọn kan ò ní sí lẹ́wọ̀n lénìí àwọn kan ò ní sí ní wanted list lénìí ó gbọ́ mi. as a mother it is your duty to guide people very well when people are in trouble they tend to be vulnerable they tend to be scattered because they are in problems then if they now consult you as someone with good heart it is your duty to make sure that problem did not multiply but Shekpeteri gist you make people's problem to be multiplied to put food on your own table you make people's problem to be multiplied to put money in your account because you eat from evil because you cannot walk even the way you speak it shows your brain is empty it shows your life is empty it shows you are nobody the way you speak <clears throat> tó bá ń wo Facebook tó bá ń wo àwọn ọmọ kéékèèké tó bá ń sọ̀rọ̀ nígbà míì lọ wo àwọn ọmọ tó máa ń win eh, mathematics competition yẹn the way they speak wàá mọ̀ pé àwọn ọmọ eléyìí gbọ́n oh understand but look at she still giving us product imagine as at yesterday gist lover is still giving us product of donations without evidence before you shepeteri could claim that someone is having children for my husband we want the dna slap us with the dna shame us with the dna shepeteri ìdí táyé ẹ ṣe máa bàjẹ́ tọmọtọmọ nìyẹn after you told Enusho to go and record Mr. Lawa, you converted that audio to millions of naira over 500 million you guys make both donation and monetization over three thousand bloggers all over the world and you are still claiming asat àná àbí jẹta àbí pé Lizzy ń ṣépè fún ọmọ wọn ńgbà tí ẹnu ìṣó tí wọ́n sọ pé gbogbo ọmọ ẹnu ìṣó wọ́n máa kú rèwerèwe àwọn ọmọ tó jáde lára Sàríù Fọláṣadé wọn ò ní pé twenty years did you come out Gistlover it shows you hid from this evil it shows you are the problem of this great nation analysis làwa wá ṣe we we don fight what you give me is what I give back to you you don understand so you want Mr. Lawal to accept Ẹnu-Ìṣó to come and kill him or what are you trying to say were you dead gist lover ṣe bọ́dọ̀ ẹ ló kọ́kọ́ sá wa ẹnu ìṣódẹ̀ ti sọ wípé nígbà yẹn tí mo wá bá yín Gistlover how come ti sudden relationship yín because tó bá jẹ́ni tó ò mọ ìbẹ̀rẹ̀ lórí social media ẹ ní tètè close ibẹ̀ yẹn má dẹ̀ gbàgbé pé fẹyín múṣu tó gbé ẹnu ìṣó wá sọ́dọ̀ ẹ ó máa ń wálé ẹ dáadáa ọ̀rẹ́ ni yín you don't understand látijọ́ tó ti ń ṣe kéèsì bàbá angel Have you seen me with Mohbad's father? Have you seen me with Mohbad's mother? Have you seen me with Mohbad's wife? You don't understand? Because we all want justice. I don't need to go and hijack them or get close to them to destroy their matter. But Shepeteri, can you ask yourself, if you are not eating from the donations, making for a new show, monetizations, you guys getting from the audio of Mr. Lawal you guys are playing abi then without DNA why are you now giving us product of donations olórí burúkú ẹ tó ní jèrè ọmọ ṣẹpẹtẹrì gist lover Mr. Lawal gbèsù wálé ìyálàyà ẹ tó yà mò ń bèrè lọ́wọ́ ẹni olórí burúkú akúmọ́mojú di ìyá ẹ tó ya wèrè kú olórí burúkú awáyé má ṣe rere ẹ mo ní ṣé Mr. Lawal gbéṣu ẹnu ìṣó wá sílé ẹ mò ń bèrè ni ṣé o ti provide DNA ẹnu ìṣó o ṣáà tún fẹ́ gba donations gbogbo wa ti gbọ́n it shows you been eating from this that is why ló ṣe lè sanwó fíìmù tó o yá. ṣẹpẹtẹrì gist lover orí reason níbi tó o ti ń ṣọ́kèsì wa àwọn ọmọ tiẹ̀ náà mú gbaná wọ́n ń rìn dé òru àwọn ọmọ ẹ̀ ń ṣorí burúkú kiri gist lover if you are not eating from blackmailing ṣẹpẹtẹrì why are you advocating for blackmailers why are you advocating for someone And if you look at Enusho, Enusho does not have that brain to manipulate Mr. Lawal's voice note. He takes Shekpete Regislova that is very good in destroying people to collect money láti manipulate case yẹn to that extent but Shekpete if I were you but because you are not smart you are greedy number one You shouldn't have pushed Enu Osho to record Mr. Lawal. You shouldn't have collected the voice note, manipulated it on social media. If truly you love Enu Osho, you would have advised Enu Osho to keep calm. In fact, you would have allowed Enu Osho. You should have used your own life, your own miserable life. That Enu Osho, when your husband was poor, you know you told us that your husband was poor and miserable that was your husband that show you way to poverty you should have used your own life to educate Enusho that ah Enusho do you know that the baby of your own father yeah wo sepeteri discover is the one that invite you and introduce you to poverty you know understand but you failed to to advise her you told her to lie you bought a phone for her to go and record Mr. Lawal you brought the video abi you sold the video to Facebook blackmailers and you guys were making money and you were sharing it and 2024 Secretary, without DNA when Enusho has taken the four children to their father because the last time we checked the document of those children Elishu has taken the kids back to their rightful father. And I challenge you, Shepeteri, Gislover, lover. I challenge you. I give you 24 hours to post the document, the birth certificate of those children, and the international passport of those children. I challenge you. We speak with evidence. The more we shall ṣàlàyé, the more you shall ṣẹlẹ́yà, my dear o gẹ́ẹ̀rí ẹ̀ yóò mọ̀ pé wèrè ni màmá ẹ̀ kéèsì eléyìí ò kì í ṣe kéèsì tó fẹ́ ta lé mi rẹ́ǹtì fi rán èèyàn lẹ́wọ̀n kò ṣe kéèsì yẹn I have given you twenty four hours to post the date of birth of those kids and to post their international passport me I don't destroy people I stay on my lane. I don't look for trouble. I stay on my lane. I don't derive joy in downfall of anybody. I'm here to do my business. But Shepeteri, the more you come, the more I shall ṣàlàyé. The more I shall ṣàlàyé, the more you ṣe ẹlẹ́yà. Ṣé o twenty four hours ni mo fún ẹ? Tí ìwọ bá wá jẹ́ ọmọ ọkọ, dó ọmọ àlè ní and random people don't ń ẹ tí wọ́n bá jẹ́ ọmọ ọkọ wàá wá post date of birth àwọn ọmọ ẹ̀ certificate of date of birth wọn wàá post ẹ̀ sọ́la wàá shame Lizzy wàá wá mú international passport àwọn ọmọ yẹn wàá shame Lizzy wàá post ẹ̀ gbogbo narrative tí wọ́n push lórí Facebook ilé ọ̀gẹ́rẹ́ ló ní ẹ́ lára ló fi ń sọ̀rọ̀ ẹni tó bá nílà káyà mọ̀ wípé gbogbo narrative gbogbo ohun tó ń ṣe ní Facebook you were the one giving them the script and now èdì ló mú ẹ tó fi sọ nǹkan tó sọ yẹn èdì ló mú ẹ èdì ló jẹ́ ká mọ̀ wípé ìwọ ló push narrative fún mi how do you feel ṣẹpẹtẹrì o ní pé ìyàwó Mr. Lawal lèèyàn kan ó dẹ̀ ṣe death certificate Mr. Lawal o ní pé ìyàwó Mr. Lawal lèèyàn kan ìwọ ló sọ fún wa pọ́ ọmọ mẹ́rin látòrí ọmọ mẹ́rin ó di mẹ́ta láti mẹ́ta ó di méjì láti méjì ó dẹ̀ yọkan látẹ̀yọkan DNA proof fún wa pé it zero and you have the air country this lover you have the other city to come online àbí nígbà tí wọ́n kọpọ́ sí gbogbo ọmọ tó jáde lára sàríyù ọmọ fọláṣadé ọmọ kíkẹ́ lọ́mọ ọmọ lálùdé kí ló dé tó o ṣe sọ fún Sàríyù pé Sàríyù àwọn tó ń gbèjẹ tell them not to curse Mr. Lawal's children tell them o ò máa sọ bẹ́ẹ̀ kí ló dé tó o ṣe sọ fún Sàríyù pé Sàríyù ẹnu ṣe come tell them not to block any of Mr. Lawal's children born in sixteen years. O ṣe sure you understand ṣẹpẹtẹ ni wọn ni pé mo free ẹ ṣorí nísìn o hide àbí àwọn tí wọ́n lọ yáwó fíìmù lọ́wọ́ wọn tó jẹ ní gbèsè o gba oògùn lórí obìnrin ẹgbẹ́ ẹ ẹni ẹlẹ́ni tó ń ṣiṣẹ́ nínú tútù ẹni ẹlẹ́ni lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ ẹni ẹlẹ́ni tó wà nílùú tí ò séèyàn tí ò sẹ́bí tí ò sára nínú òtútù obìnrin yẹn gbé àtẹ̀yìntọ̀ ó gádà twenty million naira àbí hundred million naira dẹ́ni ìwọ gbà á ó lọ fi ṣorí burúkú ó dẹ̀ ń tàn wá pé wọ́n ló ní múvì ṣẹpẹtẹrì ó dẹ̀ ń tàn wá pé wọ́n ló ní fíìmù wọ́n ti wá gbé ẹ lọ sí ilé ẹjọ́ báyìí lórí twenty million bí thirty million hundred million ṣé mi lọ bá ẹni yẹn dọ̀rẹ́ látijọ́ tó ti jẹ́ lówó látijọ́ tó ti jẹ́ níyẹn lówó èmi lè ba dọ̀rẹ́ láti fi ẹ́ ṣe ẹ̀sìn but ṣé tèmi bá fi ẹ́ ṣe ẹ̀sìn ṣó fẹ́ dowó fún mi ìwọ ni blackmailer tó ń fi ẹkún àwọn èèyàn jẹun I am not the blackmailer ọjọ́ tó ti jẹ obìnrin yẹn lówó mo lè lọ bá dọ̀rẹ́ ẹ̀ mo lè lọ gba gbogbo rìsíptì ẹ̀ kó tẹ́ pé mo lè lọ I have everything I have everything I have all the documents mo ní access gbogbo conversation gbogbo nǹkan yín but did you see me giving it to anybody or did you see me staging show láti fi ẹ̀ṣẹ̀ sìn no torí pé tí n bá fi ẹ̀ṣẹ̀ sìn kò dówó fún mi tí n bá fi ẹ̀ṣẹ̀ sìn kò dọ́lá fún mi tí n bá fi ẹ̀ṣẹ̀ sìn kò buyì kún mi bó ti ṣẹpẹtẹ yìí irú ríro bẹ́ẹ̀ tó bá jẹ́ èmi ni mo lọ yá twenty million tí mo fi ṣe fíìmù tí mo wá ń dìbò ẹni yẹn olórí burúkú ẹ wàá ti lóun jà fẹ́tọ̀ ọmọ nàìjíríà wàá ti lọ mú ẹni yẹn mọ́ra ibẹ̀ ló ti máa mọ̀ wípé ọlọ́run ti kàn mí sí ẹ tó bá jẹ́ pé ìwọ ló mọ̀ ẹni tó rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ tó lọ pé èèyànjọ́ pò ń sílé tó bá jẹ́ pé ìwọ ni wàá gbé dọ́kúmẹ́ǹtì yẹn síta ṣẹ́pẹ́tẹ́rì go and check yourself something is missing in your life and that thing is a curse in your life gbogbo ẹ̀dá tínú ẹ̀ bá ti ń dùn sí ìṣubú ọmọ làkejì kò ní pẹ́gbẹ́ dọ́gba wàá rí i pé báwọn ọmọ ẹgbẹ́ ẹ ṣe ń fò kọ́ ló ṣe ń fò something is missing in your life at rate you dance at downfall of people at rate you jubilate at downfall of people at rate you you look you you you investigate the best secret of people people that did not offend you people that did not know you the rate you created time to dig into people ó fi hàn wá pé ó má ṣẹ̀sìn kó tó lọ láàyè torí ìyá ẹ ó ya wèrè kó tó lọ láàyè bàbá rẹ ó ta tẹ́tẹ́ kó tó lọ láàyè ṣẹpẹtẹrì ó máa ṣẹ̀sìn kó tó lọ láàyè wàá jẹ̀yà kó tó lọ láàyè wàá máa ṣẹ̀sìn kó tó lọ láàyè aburú amú ẹ kó tó lọ láàyè ebi apa ẹ kó tó lọ láàyè ṣẹpẹtẹrì ajajajajaja ẹ̀gbọ́n ẹ o mọ iye ọdún sixteen years. 23 years sorry ẹ̀gbọ́n ẹ̀ tó tẹ̀lé twenty years ló fi sọnù nínú ayé imagine kán wá lọ gbé receipt ẹ̀gbọ́n ẹ̀ tó sọnù sínú ayé for twenty three years káwọn blọọgì kan náà wá jókòó tì kán wá máa fi pawó kán máa fi gba donations kán wá lọ gbé ẹ̀gbọ́n ẹ̀ yẹn kán náà fẹ́ dáwó fún how would ẹja máa gbádùn mo ń gbádùn o mọ̀ pé wọ ìwọ làwa fi ń ṣe ìwọ làwa fi ń ṣe kínní bíbà ìwọ làwa fi ń pa ṣáyó bíbà. àbí ẹ̀ rí olórí burúkú ṣẹpẹtẹ rì táyé àwọn ọmọ ẹ̀ ti bàjẹ́ nú ayé ó máa ń sọ̀rọ̀ kò má lẹ́rìí àbẹ́ẹ̀rí pé ṣẹpẹtẹ rì tún lọ gbé sórí ọjà o oh, understand ṣẹpẹtẹ ni lọ gbé sórí ọjà ó tún gbélé mi lórí ó lé mi ni mo sọ pé màá pààyàn àbí àbí ṣẹpẹtẹ nìkan ló sọ pé ẹkún ju táyà sóhun lọ́rùn dọ́nà tí ṣẹpẹtẹrì ò bá pín nínú owó ẹnu ìṣó kí ló dé tí ṣẹpẹtẹrì ṣe ń gbé story stale news story tó ti kán kí ló dé tó tún ṣe ń gbé wá tí ò bá pín nínú owó tó ń dá fẹ́nu ṣó think about it ẹ hey, get ẹ hey, get ṣẹpẹtẹrì so ìwọ náà ń pín nínú owó ẹnu ṣó ìtorí ẹ̀ lẹ́yìn ṣe fẹ́ kí àṣírí tú there are some people if you make some comment on my page I can block you you don't understand because if you make that comment if you make that comment it shows you are a blackmailer or you have a dead brain If you wọ́n lẹ̀ i will block you don't reply them again i will block you because format ni lára àwọn tó wà ní group wọn ló ń fún wa lọ́wọ́ àwọn tí fẹ́ gbé format jáde o rest go and rest in peace go and rest in pieces má sọ̀rọ̀ mọ́ is a format format ni má dá wọn lóhùn is a format ṣẹpẹtẹrì ló ń push ẹ out so if you join them i will block you because you have dead brain how can you say kọ́ má dá wọn má dá wèrè wo lóhùn èmi tí mò ń tajà kí má dá olóṣì tí ò tajà ẹni táwọn ọmọ ẹ̀ ń gbéṣẹ́ tó ń jẹ gbaná kí má dá wọn lóhùn bí ẹlòmíì ò pè é. ṣé o rí bó ṣe ń sọ̀rọ̀ wàá rí pọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ wàá rí pé wèrè ni wàá rí pé ó ń gbé ọjà gan kò yẹ ṣé o mọ̀ kọ́rọ̀ kan wà tó sọnù àwọn ọ̀rọ̀ tí Gistlover sọ Lizzy fẹ́ jà fún àwọn Yorùbá ó dẹ̀ fèsì Yorùbá coming from olórí burúkú Gistlover tó ń bá inec cascos oh, get him ṣe ṣẹpẹtẹ rò pé bẹ́ẹ̀ náà la gbọ́ ni. Oh, get me! mi nǹkan tí mi sọ ṣó rò pé bẹ́ẹ̀ náà lágbo ni tí òun ò bá jà fún àwọn èèyàn kí ló dé tó ṣe ń rán àwọn ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n so nísìnyí ìgbà tí Gistlover sọ wípé tó kasigéètì pé wọ́n fẹ́ rán ẹnìkan lẹ́wọ̀n á jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ rán àwọn ọmọ Yorùbá lẹ́wọ̀n ni ẹni tó bá lọ́pọlọ ló lè lọ gbọ́ analysis yẹn tó máa gbọ́ analysis yẹn dáadáa ẹni tí ò bá smart ò lè understand analysis yẹn oh get just like you are defending the northerners kí n wá jáde kí n wá sọ fún ẹ wípé o fẹ́ gbèjà northerners ṣé northerners ṣọ́ bẹ́ẹ̀ níṣẹ́ ṣé ti yóò simple now ṣé kí ni ẹ ti yẹ pé ṣé northerners ṣọ́rọ̀ tó wà ńlẹ̀ nìyẹn a ní kó o jáde kó o sọ fún wa iṣẹ́ tó fi ń jẹun àbí a fẹ́ mọṣẹ́ tí bending roller fi ń jẹun àbí a fẹ́ mọṣẹ́ tó ti ṣe láṣeyọrí a iléèwé tó lọ tó ṣàṣeyọrí a fẹ́ mọ nǹkan tó ti ṣe nínú ayé àbí ó wá ń bá wa sọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ jà fáwọn haúsá o hmm. ṣáwọn haúsá ní kó gbèjà wọn ṣé o ò rí pé ó tálì ńgbà tán náà fẹ́ ṣe rálì <clears throat> àwọn kan dẹ̀ sọ pé àwọn ò tẹ̀lé yorùbá ṣe rálì o ò gẹ̀ẹ́tì scope yẹn o ò gẹ̀ẹ́tì ẹ̀ ó sì jẹ́ pé àwọn ṣó ti yẹ àwọn kan ṣe rálì tó bá dẹ̀ wọ àwọn ọmọ tó ń rán lẹ́wọ̀n jù àwọn ọmọ ah. ọlọ́run mo dúpẹ́ fún mọ́mì mi. back to back ni àwa ń gbádùn ṣòyí ṣùgbọ́n. ṣùgbọ́n gist lover oní mi ò jẹ position honourable olóyè ni mí nílẹ̀ yorùbá mo ní ẹ̀tọ́ láti protect yorùbá and i'm not protecting yorùbá from anything they wanna do i was only trying to liberate the youth in nigeria not even in yorùbá it's quite unfortunate that your back is weak and it shows you are empty-headed and it shows the blackmailing job has eaten you so deep olóyè ni mi, oyè mẹ́fà olóyè mẹ́fà ni mi nílẹ̀ Yorùbá tábà dẹ̀ fẹ́ joyè lára nǹkan tó máa sọ fún wa náà ni wípé ibi tẹ́ ẹ bá ti rí tí ọ̀rọ̀ Yorùbá bá fẹ́ mẹ́hẹ ẹ gbọ́dọ̀ dìde kẹ́ ẹ ṣàtúnṣe ṣé ìtorí ẹ̀ ló ṣe lọ rán àwọn Yorùbá sí mi nínú ọjà mo ń bèrè lọ́wọ́ ẹ̀ sórí pé òun lọ́pọlọ ṣẹpẹtẹrì ó ẹgbàṣọ mi wà ṣẹpẹtẹrì sórí pé òun lọ́pọlọ ébà. sórí pé ò lọ́pọlọ sórí pé ò lọ́pọlọ ṣẹpẹtẹrì I thought you would come up with something very strong Oh, you kó jẹ́ kí defensive ẹ kó strong but you are too dull ṣẹpẹtẹrì you are dull you are not smart you are not eloquent you are not vocal you are not a woman of substance that is why you fail woefully in everything you lay your hand on that is why you keep failing and you keep falling you don't understand you don't have that tenacity that strength is not there for you the only thing you have is to sit down blackmail people. The only thing you can do is to go and dig people. The only thing you do is that uh, go to people's house. Kó lọ wá ọmọ ọ̀dọ́ wọn, mánéjà wọn kó mú mọ́ra kẹjọ máa ṣiṣẹ́ aburú. You are weak. Psychologically you are weak. Physically you are weak. Kò dẹ́ ń ṣẹ́jú ẹ ògùn wèrè ní. Ògùn wèrè ní ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ gan-an ọ̀rọ̀ yẹn ó weak ó sọ̀rọ̀ ó punch ọ̀rọ̀ you don't understand when a strong woman speaks if wà á filẹ̀ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ó weak ayé ẹ̀ weak ọpọlọ ẹ̀ weak tí ẹ̀ weak bọ́mí ní blame ẹ ògùn wèrè ni bó ògùn wèrè ṣe máa ń ṣe nìyẹn ṣọmọ kò easy tán bá fún ẹ lóògùn wàá ṣe bí ẹni tó fẹ́ jí wàá tún sùn lọ padà ogún wèrè ni sọ pé òun gbọ́jà sọ pé òun gbọ́jà gbọ́ ọjà gbọ́ ọjà bẹ́ẹ̀ sẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ibi àwọn wèrè yẹn ló pa mí lẹ́rìn jù mo tún wá ṣé pọ́nmọ́ yìí mọ̀ ń paṣẹ wèrè báyìí rí ilé tó bá yẹ pé o smart ni ṣé o mọ̀ pé màmá ẹ kú sínú wèrè ni ṣé o mọ̀ pé o ò gbọ́n o ò mọ̀ pa business tó bá yẹ pé o smart ni tó bá yẹ pé o gbọ́n ni ó yẹ kó lọ háyà lọ́yà ẹ̀ kó lọ háyà dókítà wèrè àwọn kọ̀ọ̀kan tán jọ wà ńgbà tí màmá ẹ ń ṣe èrè yẹn tí màmá ẹ ya wèrè ṣé o mọ̀ àwọn tó ṣì wà láyé ńgbà yẹn tí màmá ẹ ya wèrè yẹn wà wá lọ bá àwọn fámìlì wọn pé à ẹ̀yin mọ́mì àti dádì màmá kú màmá kú o tí wọ́n mọ̀ pé wèrè ló pa màmá yẹn pé irú wèrè tó pa màmá yẹn kó má bàa pa wọ́n wà wá introduce doctor yẹn sí wọn bọ̀ káàdì ẹ̀ náà máa gbà kò yẹ tó yẹ kó gbọ́n ni ọ̀nà wà tó lè fi méèkì owó wá ṣe káàdì ó lè lọ ṣe hospital wèrè gan wá gba doctor síbẹ̀ but wèrè tó bá máa gbà ò ní jẹ́ kó ní grade ibi tí wèrè màmá ẹ̀ wọ́n pé màmá ẹ̀ ya wèrè gan wọ́n ròyìn bí màmá ẹ̀ ṣe bú bó ṣe bu òjíṣẹ́ ọlọ́run sùlẹ́lẹ́ ní fùrọ̀ jẹ ó ní tó lè òjíṣẹ́ ọlọ́run nìyẹn. ẹ má rẹ́rìn ẹni máa ń dùn yàn kí ló dé ẹ máa ń ṣe báyìí ó dáa kí ló fẹ́ rìn inú ọ̀rọ̀ yìí ẹ má rẹ́rìn náà ǹjẹ́ mọ̀ pé wèrè ti kan ọbẹ̀ nílò láwèsì náà ìyẹn ti ìlànà ẹ̀ wá ṣe mí ìyẹn rupture látòkè désàlẹ̀ hmm? tó bá yẹ kó gbọ́n ni bí màmá ẹ̀ ṣe kú báyìí ó yẹ kó o máa fi wèrè jẹun lọ ni kò ń ṣe kó o máa fẹ́ fi wèrè talé onílé ó fẹ́ fi rányàn lẹ́wọ̀n kó o wà pa náà kó o wà pa owó fẹ́ talé o fẹ́ owó o fẹ́ fi wèrè lọ talé mi rẹ́ǹtì wèrè ní ẹ̀ náà a mọ̀ kó o fi wèrè lọ rẹ́ǹtì mọ́tò ẹ fi wèrè lọ gba plate number ìwọ náà wò ṣé kì í ṣe wà wèrè o bọ́ lẹ́nu mọ́tò. ó bọ́lẹ̀ nínú irú mọ́tò Florida yẹn kọ́ ni ó ti rí mọ́tò ọba irú mọ́tò yẹn kọ́ ni ó bọ́lẹ̀ nínú mọ́tò ìwọ náà wí wá wèrè ní náà ó bọ́lẹ̀ nínú mọ́tò ọmọ fún mi ní white gèlè tó tó pure ilé white ilé white tó pure ó bọ́lẹ̀ nínú mọ́tò ó wọ aṣọ three five aṣọ tọ́hún three five o bọ́ lẹ́nu mọ́tò kì í kò ń lọ ibì kankan o o bọ́ lẹ́nu mọ́tò o wá ń rìn o rìn lọ sórí pákó kámẹ́rà dẹ̀ tẹ̀lé yín jọ òṣì tó ṣe yẹn èrè ló sọ sákàǹtì ẹ̀ wèrè ní ẹ̀ àjogúnbá wèrè ni o imagine ọjọ́ tí mo bọ́lẹ̀ nínú revo mo bọ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá mi mo wọnú ọ́fíìsì mi lọ ṣe bí mo lọ ṣe bísínẹ́sì mi èèyàn bọ́ lẹ́nu mọ́tò tó rẹ́ǹtì ó dẹ̀ gba orí òkun lọ lórí pákó ó dà tí pákó bá ṣe mọ́ ẹ lẹ́sẹ̀ tómi bá gbé ẹ lọ ta ló fẹ́ ká fi tajà ẹ ta ìwọ ta ló fẹ́ ká fi tajà ó máa yọ fún mi fún mi ní wẹ̀tí tó wà mẹ́rin white kan dẹ̀ wà lókè pátápátá yẹn lókè pátápátá yẹn ó wà láàrin orange Eh, yọ wa náà Eh, ẹ kì white you don't understand ṣé kì í ṣe wa wèrè èèyàn bọ́lẹ̀ ẹ even kitchen kitchen tó ń To tó fi ń ṣe omi ògò fún bẹ́ńdì roller waste ṣé wà wèrè kọ́ nìyẹn òun tún jẹ fún àlè inú Quran is against the rule of God inú Bible is against the rule of God eh, against uh, of God is against the rule of God ó dáná fún àlè lójú ayé ó dáná fún àlè you oh, understand ení ìpápátẹ ẹkùn ẹ ègún ló ń jẹ ìwọ fúnra ẹ tó make ara ẹ̀ wà available ọmọ ológo tó pasán ọmọ ológo pasán láyé àtọ̀run tó bá fẹ́ sí oúnjẹ fún boyfriend ẹ kò lẹ́tọ̀ọ́ láti gbé sójú ayé àjọṣepọ̀ àjọṣepọ̀ ẹ̀wọ́ àtàlẹ́ ẹ ẹ lọ ka báìbù yín àti kúránù yín inú kọ́lọ́fín ni i'm not saying you should not cook for your boyfriend i'm not saying you should not love your boyfriend a boyfriend will become husband lọ́jọ́ kan but displaying it on social media ta ló tó bẹ́ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ ṣẹpẹtẹ́rì nìkan ló lè ṣe